ẹ̀yà anábì dùn gan kan ọkùnrin rẹ̀. ó púpọ̀. kò sí islam nìbàdàn náà. lójú ayé ànábì kódà kò sí ńlọ rẹ. ẹ bẹ́ẹ̀ lójú ayé ànábì. ó àwọn sọ pé ò sí lẹ́gbàá. ọ̀fà. Ah barakati masha Allah ọlọ́run ní bá yẹ fún ìkọ̀ọ̀kan wa amina albarka ní muhammad sallallahu alayhi wa sallam. Ogbó ní wọ́nà ìfàfàrù kọ́lá ní ọ̀la ìbí mú ilé bá kárakó. Ọlá ìkàkà ọmọ. ربنا أحسن عيبنا ṣùgbọ́n bọ́lọ̀ ń bá fẹ́ dé kankan ládé èèyàn kan náà lọ́lọ́wọ́ lò tí èdè ládé. alhamdulillah bàbá wa ẹ ní kánjú kù. amiina. dókítà ẹ ní kánjú lọ. àmín. ọlọ́run ló mọ iye tí ò rí ní rí tí fàdúrà ránṣẹ́ sí ṣé bí o ṣe rí nìyẹn. àkàrà kún lásà mo ṣẹ̀ṣẹ̀ rí yín léde for the first time. ẹ ní jáde ìtìlá fún. ọlọ́run ló sì mọ iye ìgbà tí mo ti jẹ́ nù ọ́ láàyè. ó ti lọ ẹ̀gbọ́n nígbà alẹ́ yà ìfẹ́ yíwọ́ ẹ̀yin lẹ̀ dùn nù. Allahu Akbar. bóòlù bàbá ká tì mí nígbà tí àlùmídà nígbà tí ẹ̀fẹ́ mi lọ́dọ̀ àná sì rí tó gbóyì báyìí ó kàn gbọ́ ká ká ká. bàbá ẹ ní kánjú kú o ẹ ní tẹ́ fẹ́ lọ bọ́lọ̀ ń ṣe lọ́hùn ẹ má sọ́fọ̀ sà abẹ manada ni ẹ manada nínú pé fẹ́ lọ dáná fọlọ lọhùn ẹ̀mí gígùn tó nara tán Ọlọ́run bá fi ta yín lọ rẹ. àmín. àwọn tí ń sàmì ò sí ní kalẹ̀ yìí. àmín. má jẹ́ kájú kú o. àmín. bí tí ń dùn yìí Ọlọ́run yóò tún kalẹ̀ fún yín. àmín. Ọlọ́run ní kọ́sítọ́mà tí ì fọwọ́ dánwò. àdánwò ogún Ọlọ́run ní gbé ìyàtà yín. àmín. wọ́n lá ilaha illallah. àmín. mo dá yín kílá rẹ̀ rí sà Ọlọ́run sà sọpẹ́ ọpẹ́ bàbá Hamid ọjà yín kí ọlọmọsá àjà rí yín pé ṣé ká gbowó ọpẹ́ ah, ah. àbí ká kà sọpẹ́ ah, ẹ bá gbọ́ kọ ọlọ́ọ̀tọ́ mi ọ̀gá ni náà torí ẹ̀ wá bí nìyí. àwa dúpẹ́ gẹ́gẹ́. káwa ṣe kí ni o àwa dúpẹ́ kí lórí àfáàyè. bàbá àgbà nínú ọ̀fà ẹ dàbí sí adúpẹ́ sà níta torí ẹ̀ wá bí nìyí. bàbá àgbà wọ́n ní gbogbo ohun tí bàbá alágbẹ̀dá fi sílẹ̀ látòrí ilé ìjùmọ̀ ìjọwọ́ lórí ẹ̀ pátápátá àtẹ̀yí tí ní àtẹ̀yí tí ò ní ọ̀nà àti ilé ọlọ́run lọ́wọ́ wọ ọlọ́run ti ń tukọ̀ ẹ̀ bọ̀ ọlọ́run bá dẹ́kun bá tukọ̀ ẹ̀ lọ. ọ̀nà bisimilá kúkú ọlọ́run ahad ọ̀pọ̀ lámì yẹ́lì ìdúwẹ́ lámì yúmùlẹ̀ ọ̀nà ìdúwẹ́ kúkú ọlọ́run ahad.

Salam alaikum. Salam alaikum. <laughs> 阿里些，你还光做啊？ ああ。 Ari bẹ́ẹ̀ Ọlọ́run bá ní kí àlàáfíà ọmọ sẹ́kù lára rẹ̀ ẹ jẹ́ pariwo ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. Ẹ jẹ́ àwọn ti fi Allahu Akbar. Allahu Akbar. Wá wí kan parí ẹ̀ kó fi Allahu Akbar kẹ́bí rán. أولئك قوم ابنا أحسن الابنا Akí ọlọ́run látara ọlọ́run. Allah. Nígbà tí ò sí ẹni tá a lè fi kí ọlọ́run tó tún ju ọlọ́run náà lọ. Allah. A sì yin ànábì wa sábẹ́rẹ́ ànábì Muhammad. Sallallahu alaihi Muhammad. Ọ̀sẹ́ni tó yọ̀ mọ́ ànábì mi ni. Sallallahu alaihi wasallam. Ọlá ìkàkà ọmọ ìmọ̀nà àhàṣà. تدعي بنا وإني أحد أوف وإني أحد شد. Akí àwọn aṣàtẹ́rọ̀gọ̀dì tí wọ́n dá ọkọ̀ dúró dọ́lọ́ ṣinṣin. Ah, ah. Àwọn àná nínú ayé ẹnìmọ̀ọ́gá wa akí wọn. Àfa àwọn àgbà bàbá wa almarhum asheikh mustapha ziglolo sonosi rọ́ìmọ̀ ọlọ́ọ̀ ta'ala ọlọ́mbà sàlékù kẹ́ wọn ọlọ́mbà sàlékù kẹ́ wọn ọlọ́run kọ́ mọ́ bà ààyè wọn jẹ́ ayé wọn bàjẹ́ ayé wọn náà ọlọ́run mọ́ jẹ́ ó bàjẹ́ àlùbáríkà ní Muhammad. Wà á ní àádó ọ̀fọ̀. Àti àgbàlagbà ọlọ́run lórílẹ̀. Wà á ní àádó ṣàdúrà. Bàbá wa alátẹ̀dá. Wà ilá yóò rọ́ìmọ̀ ọlọ́run tàhálà. Sheikh Abdullahi látẹ̀dẹ̀ àbí bẹ́ẹ̀ ni alhaku Alhaku wahid Alhaku wahid ha tẹ́rì mi lọ́jọ́ Tuesday mo fẹ́ ṣe dẹ́kì ilé mi lọ́jọ́ Sunday bí n bá ti ṣe tán màá dẹ́kọ̀ lọ́jọ́ Monday sẹ́ẹ̀rì mi lọ́jọ́ Tuesday àsáà ní padà fojú ríra wa láyé ẹ̀ bàdàn àhàsàn olùbìnà. ọlọ́run bá a kẹ́ bàbá wa látẹ̀dá. wà á ní àhàdùn àwọn fún wa ní àhàdùn ṣàdùn ní kọ́ ẹ̀sẹ̀ máa wádìí pé bò ó ní ìgbésí ayé alátàdá ṣe rí tó o bá ti rí ti ń ṣẹlẹ̀ ah, ah. tó bá ti kó o nílà ágá yìí bó o bá lójú gidi. àwọn afáàní wọn jòkó yìí ọ̀tọ̀ ni àbúzọ́ọ̀rù ọ̀tọ̀ ni bàṣírà tó bá ṣe pé oníbàṣírà tó dáa òye kọ́ ẹ̀sẹ̀ máa béèrè pé sálọ̀tẹ̀ alátàdá ayé rẹ̀ dáa àbí ọ̀dà sọ́ra yé wa àbí ọ̀rá yé wa ọ̀yọ́ ẹ̀sẹ̀ máa béèrè ọ̀yẹ́ kọ́ da ẹjọ́ yẹn straight ni pé ọ̀rá yé wa. ìlà ayé la bàbá wa kà lífà akínyín àfijọ́ tí gbogbo ayé ń sunkún láàyè tá a wà yà fi kí yín. àṣeyọ́ padà dẹ̀rín. mélòó mélòó nu létí wọn ó ti máa sunkún tí wọn ò ní rẹ́rìn mọ́tàlìkì àmọ́ ọlọ́yẹ̀ ibi. ẹ jẹ́ farabalẹ̀ àwọn sòótọ́ ọ̀rọ̀ ó lè má ju méjì lọ bí má ti sọ tán àká màá ṣe ukùlí ukùlí lórí bí abaláwẹ̀ wà ń jọ àlàmísì bí abaláwẹ̀ wà nù mú àràmù mẹ́wàá mú àràmù bí abaláwẹ̀ wà ọlọ́run ọlọ́run fi rọ onírìn àjò lọ́rùn ọlọ́run padà lọ bí a ti wá. وإن أدوا أوفوا وإن أقدوا أشدوا bàbá Khalifa akiyi ẹ̀sìn ọlá ayé ọlọ́run níjọ́ sẹ́lẹ́sẹ̀ àwọn èèyàn bá ń sàmí ọjọ́ tí àwọn èèyàn ń sun ẹkún tí wọ́n ń fi fóònù sunkún àwọn tí ń bẹ lábẹ́ òru ń sunkún àwọn tí ń bẹ lábẹ́ kùtà wọn ń sun ẹkún ó kálukú wọn rẹra wọn lọ́yẹ̀ nìkan kan wàá lè rẹ nìkan mọ́ ọlọ́run wa ni ẹ̀sùn dáadáa ẹ̀sùn dáadáa ẹ padà wàá rẹ́rìn lẹ́yìn rẹ̀. La ilaha illallah. àsìkò ẹ̀rín ni lọ́wọ́ tó yìí bàbá wa kà líbà tá a bá rẹ̀ dákẹ́nu ayé tó ló mú fi àgàtà ibi jókòó ń dà yín láàmú ìpín ìrìn kọ́ pàdé aláàánú kò ní rálá ṣàdùn ọ̀hún. ìgbé àwọn aláàánú ni. ìgbín yìí nìkan pàdé aláàánú ilé ìbálò wọn fààyè tẹ wọn dẹ láàmú nítorí òun nira láàánú. inú ogbó ní ọ̀bọ. ilẹ̀ Yorùbá làwọn ti wá ìlú òkè la ti wá ọlọ́run yóò wọlé àlẹ́ Muhammad àyè náà ọlọ́run níbi dàn yín láàmú mo kí bàbá láti lu ọ̀fà ọjọ́ ti lọ gbogbo ẹ̀yin àgbààgbà ọlọ́run mo kí ọ̀sàtù wa ọlọ́run ní gbàdá lẹ́yìn sheikh wa mahmood ọlọ́run dúró tì í sheikh wa ọ̀kín abdulmumin zẹ́ bínú ẹ má bínú o ẹ̀yin náà làáfà wa o fúnra rẹ̀ jọ ló ti sọ pé òun ò rí náà òkè ilẹ̀ Yorùbá làwa ti wá ìlú òkè la ti wá. Ọlọ́run yóò wọlé àná Muhammad àyè náà Ọlọ́run níbi dání láàmú mo kí bàbá wa láti ìlú Ọ̀fà ọjọ́ ti lọ gbogbo ẹ̀yin àgbààgbà Ọlọ́run mo kí ọ̀sàtù wa Ọlọ́run nígbàdà lẹ́yìn Sheikh wa Mahmood ah. Ọlọ́run dúró tì í sheikh wa ọ̀kín abdulmumin ṣe bínú ẹ má bínú o ẹ̀yin náà làáfà wa o fúnra àlejò ló ti sọ pé òun ò rí náà òkè wọn wá fi àfà wa àná sílí kò bá sírù gbogbo gbogbo lẹ owú mo fi kí gbogbo àwọn àfáà tí wọ́n wà ń kalẹ̀ ẹni yòówù tí n bá jẹ̀bi rẹ̀ ẹ̀dílé àdásí lórí olórí gbé ṣàgbé méjì ni wọ́n ń jẹun dọ́gan wàá méjèèjì wá sinwọ́ ẹnìkan fọwọ́ ra orí àdásí lọ fọwọ́ ra orí ẹnìkan fọwọ́ ra ẹsẹ̀ èmi lèmi fọwọ́ ra ẹsẹ̀ wọ́n á béèrè pé kí ló dé wọ́n béèrè pé kí ló dé èmi tẹ́mi fọwọ́ ra ẹsẹ̀ mo ní bọ́ bá dàrú ni wọ́n fẹsẹ̀ fẹ́ ànátìrítọ́ fọwọ́ ra orí olúbọ́ bá dàrú òun lórí gbé máa forí tì í òun lórí gbé. wọlé ọkọ náà kí olórí ọmọ ẹgbẹ́ lè sáárò. Ah, ah, ah. kí ló fi ń sí èyí. àgbọ̀dọ̀ má kì í gbé fóònù òkú lọ́nà ọkùnrin ìmáàmù Málìkì radiyallahu ta'ala anhu ó ní tí ọlọ́lá kan bá wà lórí ẹṣin wọ́n wà máa híròn ìwà ń lọ wàrà àzárahu lọ́ba rí àná rẹ̀ wàkàlẹ̀ lẹ́wù fàyínà àzàrà ìzọ́nù kanúdù wàlà tàdàbò ọ̀sẹ̀ yìí ìrẹ́ àná mi má bínú ẹ̀sìn yìí ló lórí burúkú ẹ̀sìn yìí ló lò sí kì í gbọ́ràn ni o alágídí ni o dákúmọ́bìnú yìí bá dúró kí ọ Imam Malik ní kì í ṣẹ̀sìn lórí ibú ọmọ rẹ̀ tí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní ètò lórí rẹ̀ la ilaha illallah. olórí ọmọ tí ó bá dìde tó bá wá bí lónìí pẹ̀lú báyìí ti họ́ tó dúkìá wa tí bẹ́ẹ̀ rẹ̀ lọ́dà wọn náà ronú sí i ebi dọ́tí ebi dọ́tí bàbá rẹ bá kú ebi lọ́kọ rẹ gba físà ìwà rẹ ní ọ̀dà ìwà rẹ ní ọ̀dà wọ́n ní o ṣe pàmò o tún sì o tún yí wọ́n fẹ́ jọ odò fún òǹdè wèrè òpònú gbogbo nǹkan ni ọ̀hún ṣe ọ̀dà nulẹ̀ ọ̀dà ń ta òtúpọ̀ tí ò ní kókó ọwá lọ́kọ̀ ọ̀fẹ́ náà rẹ̀ òtún orun sùn ó sùn ọ̀lọ́wọ́ lẹ́gìsì ó bàbá oníkì rárá èmi lọ bá débi àti àdìmánu àdìmánu kò lè túká yẹ́rìyẹ́rì kò túká yẹ́rìyẹ́rì kọ́kọ́ rẹ kò sí yẹ́rìyẹ́rì. wọlọ́kẹ́ nẹ́tì nìṣá ó kà máa ń lọ kárí náà lọ́fọ́ bíláàtì nìṣá ọ̀lá òrìjà ni. dókítà wa olórí ọmọ kẹ́ẹ́ ẹ ṣe ọ̀nà tẹ fún wa lónìí àdìsáàbù ẹ̀ ẹ̀yin lọ́mọlúwàbí ẹlòmí náà sì ń bẹnu ọkùnrin bó ṣe wù kẹ́ ṣe dáadáa fún tó kọ̀ mọ́re kọ̀ mọ́re abayi dúpẹ́ ẹ sì wọ ojú agbo agbo sì tẹ pọ́ọ̀sì ẹlòmí ò di ayé òní màmúdé èyí tẹ̀ ń ṣe fún wa yìí gbogbo dárò lèyí kí màlẹ́ ń ṣe fún gbogbo àfáà yìí lẹ̀ ń ṣe fún torí gbogbo àfáà yìí tó bá lòun ọmọ alátàdá kò sínú ayé ni tíra rẹ̀ lọ pàdé ni àbíkéwu rẹ̀ àwọn ọ̀bá wọn àwọn ọ̀bá wọn lọ́mọ àwọn ọ̀bá wọn ní àfáà nígbà tá a wọ dáàrú dáwà ṣùgbọ́n a bá wọn lájára sí a bá wọn tí wọ́n ń ṣe lé àfáà wọn. ìdí bá ti wò lè ṣe mọ́nu ọjà náà sí fáfá tó tún máa béèrè owó ọkọ̀ ọlọ́run tiẹ̀ sànú wa ní kéde sọ́bsìdì tiẹ̀ yọ ẹ̀ tiẹ̀ wà lágbára dé àrùn lọ́dà tìrì tàwọn gbogbo ọkọ̀ látòsò dì sáàlì kẹ̀kẹ́ òde lálùbáríkà. lọ́fọ̀dùlẹ̀ tí ẹ̀rọ nìsáwọ̀ alẹ́ àrùn ìjọ́lẹ̀ àwọn bá wọn lẹ́ni tí ń já nẹ́ẹ̀sì fàáfà wọn kódà nu nẹ́ẹ̀sì tí mo bá lẹ́nu wọn ni ìsàkọ́sọ́fà tọ́ ìyá belebóòlì náà dira máa yàrá kúsá belebà àkàtì bá kìlò wàkọ́là sùá lè sámúsì àǹtídọ̀ ìlà tó wàkàlà dùjà lè sọ́bọ̀ ìlà onúkà àkìlò àyà máa tún sóòrò àyà tẹ́sẹ̀ ní àtúntò wàyà nàbùzù níbí di dára kí a sì lò. ìdá ọ̀sọ̀fà pààyà ọ̀mílì mọ́kùnrin àdìrọ̀. وأهجركم سوا بالفاءة باخل وقال سؤال أكيد للشمس أنت دليلة àfi jàlálà bẹ́ẹ̀ gbé wọlé àfi kì í àfi bọ́lọ́hún ń ṣe ń bẹ lára yín àfi kì í àwa sọ bọ́lọ́hún pé tí ayé ò fi dán ọlọ́run ní jẹ́ parẹ́ inú ayé. ọmọ àbálẹ̀ àbálẹ̀ lòdì síwájú tó bá ṣe pé torí bàbá alátọ̀dá la bá fi wá lóòótọ́ ẹ̀fẹ̀ bàbá wa Hamid àwọn náà ti débẹ̀ tó bá ṣe pé torí bàbá la bá fi wá o tá a sì máa yí pé alẹ́ tó ká sọ fún àdúrà bàbá ẹni káwọn náà mọ̀ bọ̀. olúwa bá wa kẹ́ gbogbo tá a fi sílẹ̀ má bàjẹ́ àwa tó fi sílẹ̀ náà rè sáàtì àmà balẹ̀ alátàndá jẹ́. olúwa bá wa kẹ́ wa là ń retí o à ń retí yín sùn náà. tán fi sílẹ̀ mọ́ wa náà. à ń retí ẹ̀yin yẹn wọ́n máa pọ̀ lẹ́ẹ̀kan náà. tán fi sílẹ̀ náà rẹ̀ tí àwọn àmàlẹ́ alátàndájẹ́. Bàbá alátàndá ẹni rere ẹni àfúnlọ́mọ. Ọ̀rọ̀ pátápátá lọ́pẹ́ gbogbo yẹn máa dìde, wọ́n á máa ju prógrámù sí alẹ́yọ kọ̀ọ̀kan. Fún di eléyìí, àwọn náà látètè lọ ọ̀dọ̀ wọn látàrí ọ̀nà ẹ̀dẹ tó jìn. Àlùwádùn ẹ̀wọ̀n, òun náà ni wá sí àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ tá a máa gbọ́n bílẹ̀ ní. Bàbá wa gbà, lọ́sálẹ́mù kẹ́bẹ̀rẹ̀ sáwọ́tì ilé ikùn linastafida minkum bàbá wa àgbà á máa gbé gbòǹgbòǹ fún wa bàbá wa àgbà adama Allahu hayatakum li khidmati ddin ọgbọ̀n ṣẹ́jú ni ah thirty minutes gbogbo lecturer yìí ní thirty minutes náà ni àtijọ́ sọ àbá àbí ti yí padà ni ọlọ́wọ́ sàwọn àdúró tì. àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما أهد الله عليه ومنهم من قضى نعبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلماتنا لعبادنا المرسلين إنه لأولو المنظرين وإن جئتنا لأم الغالبون الله أكبر akí ah, bàbá wa olóòní ọ̀fẹ́ ní mùdúrù ní kí n máa sọ bẹ́ẹ̀ bàbá wa alhaji wa dr ibrahim àwa akéwùsọlá abdulwahab eh? olórí ọmọ akéwù dá hikma a'a ah, ah, Allahu akbar olórí ọmọ akéwú Darul Hikma Baba wa kí yín Baba wa kí yín O ó ti dára kò ní bàjẹ́ mọ́ O ti dára kò ní bàjẹ́ mọ́ ó ti dára kò ní bàjẹ́ mọ́ ó ti dára kò ní bàjẹ́ mọ́ yọ̀lá alákọ̀ọ́dà ṣe kúndìrí sáà dára kí ni mo fẹ́ fà láyà ní ìgbà tí mo fẹ́ rí fà ẹ mọ̀ pé